ẹni tólú bá ti dá sí ẹ pé kó máa yọ̀ kó máa jó Elédùmarè ọba lágbára. tí jẹ́ ní gbèsè tó. You. viewer. Welcome to Alasha Yori Hafa of the Iri Evangelical Spiritual Church with Primate Babatunde Elijah Ayodele. Are you one who is mindful of your speech? Are you one who is careful in his actions? Are you one who takes extra caution in his dealings with men? If you are or you are not, just take your time and listen to him talking about being careful. ọlọ́run Elédùmarè a fẹ́ gbọ́ ọ̀rọ̀ yín olúwa jẹ́ kó yé wa jẹ́ tá ti gbọ́ ọ̀rọ̀ náà jẹ́ ká fi òṣè wa wò aláyọ̀ká lè yìn jésù olúwa wa ẹ jẹ́ kí a jókòó. let's be seated. ohun tí fẹ́ sọ̀rọ̀ lórí ni wípé. what I want to talk about is. ipò kí wọ́n ti bá ti wà whatever position you are. ká máa we should be careful. ká máa we should be careful. bí bá ti dùn when that place is filled with too much of flavour. máa ṣọ́ra. be careful. tí bá bàjẹ́. and when you are sad. máa ṣọ́ra ohun tó jáde lẹ́nu rẹ. be bí ọlọ́run bá pọ́n ẹ lé tó bá gbé ẹ ga máa ṣọ́ra ipò tó bá ti wà nílé ayé yìí ipò ẹlẹgẹ́ ni a máa ṣọ́ra ní ohun tá a sọ a máa ṣọ́ra nínú ìṣe wa a máa ṣọ́ra nínú ìhùwàsí wa àti ìrònú wa ohun tó ìtamu ní orílẹ̀-èdè Nàìjíríà what we have in the country Nigeria. aláṣẹ wa president wa. our president. ó ní stealing ò kí ṣe corruption. he said stealing is not corruption. stealing jẹ́ corruption kò jẹ́ corruption. but whether stealing is a corrupt practice or not. kò yẹ kó sọ. he ought not to say that. kò tiẹ̀ yẹ kó tiẹ̀ fẹ́ ló bá. he should not even talk about it. nítorí pé nígbà tí ń fẹ́ ló gbà kan tó yẹ kó gbà yẹn. because by the time he talks about something he should not be talking about. àwọn nǹkan tó yẹ kó máa ṣẹlẹ̀ á máa ṣẹlẹ̀ things that should not be happening will begin to happen. ó yẹ kó ṣọ́ra. he also be careful. tó bá wà ní àsìkò àdánwò. when you're facing trials. máa ṣọ́ra. be careful. torí tó o bá ṣọ́ra. because if you are not careful. wàá rí bí wàá frustrate ara ẹ. you realize that you're frustrated. tó bá yẹ ti frustrate ara ẹ. and when you do so. o ò ní mọ̀nà tó yẹ kó ṣe ọmọ àṣìṣe. you don't know what you ought to do you start doing. nígbà tí ogun bá wà nígbà tí ìdààmú bá wà yẹ ká ṣọ́ra àwọn olóṣèlú wo kì í ṣọ́ra ohun tó ti fi ṣọ́ra ni pé ìwọ tó fẹ́ kán dìbò fún ẹ ní ìgbà kejì àbí ìgbà kẹta àbí ìgbà kẹjọ wàá ṣọ́ra láti ṣe nǹkan tó yẹ kó ṣe sí ìlú. you should be careful to do the right things you're supposed to do. wàá ṣọ́ra láti hùwà tó yẹ kó jẹ́ pé ìwà tó dára torí pé àwọn aláṣẹ wa wọn ò ṣọ́ra láti mọ̀ mọ́ tí yẹ kán ṣe kò síṣẹ́ kò sóúnjẹ ebi ń pa àwọn ènìyàn tó máa jẹ́ olóṣèlú wà á ṣọ́ra láti ṣe ohun tó dáa láàrin ìlú nǹkan tó bá ti ṣe yẹn òun ló máa mú iṣẹ́ ẹni ìgbéga tí a bá ṣọ́ra bá a ṣe ń gbé lọ yìí àwọn olóṣèlú wa jẹ́ kí orílẹ̀-èdè yìí kó pín a So they have to ìṣèyàn gbọ́dọ̀ ṣọ́ra ìṣèyàn gbọ́dọ̀ ṣọ́ra Exodus twenty three thirteen agbọ́dọ̀ ṣọ́ra nínú ìṣe wa ìhùwàsí wa agbọ́dọ̀ ṣọ́ra nínú jíjẹ mímu nínú àti lílo wa agbọ́dọ̀ ṣọ́ra nínú ìrònú wa kí ló ti wí àti ní ohun gbogbo tí mo fún yín. yes. ẹ máa ṣọ́ra. àti ní ohun gbogbo tí mo fún yín. everything I give to you. ẹ jẹ́ ká máa ṣọ́ra. let's

What is a fẹ́ jẹ tí a jẹ yẹn. what is practical what to eat and become. irú àwọn bàbá Adébóyè Oyèdèpò. our fathers Adébóyè Oyèdèpò. Ayọ̀ Nsajafọ. and Ayọ̀ Nsajafọ. wọ́n súnmọ́ aláṣẹ ìlú wọ́n súnmọ́ àwọn gómìnà tó o bá ti ṣe nǹkan tára àlù fẹ́ mi ò ní gbàdúrà fún ẹjọ́ máa padà wà lẹ́lẹ́ kejì o. bó ṣe ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ kọ́ ṣé bẹ́ẹ̀ kọ́ ṣe ẹ̀kọ́ rí wá ó ṣe nǹkan lójú gbogbo ògbò. you say to the public. kábíyèsí aráàlú ní pé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ò dáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníyàwó ẹ jáwọ́. kí ló fẹ́ ṣe. What will he do? Kò sí nǹkan nǹkan tí wòlíì wà fún nìyẹn. That is what the prophet is meant to do. Ṣùgbọ́n àwọn bàbá Adébóyè wọ́n lọ nǹkan mi wọ́n ní it is well so well ebi ń pa àwọn èèyàn kò síṣẹ́. Well, people are hungry and they are no jobs. Mo mọ̀ pé fún aláìní iṣẹ́ church ni pé kó ran aláìní lọ́wọ́ tí ìbáṣojú ṣe mi ìjọ yóò níwà tó ṣe wà yìí. but àwọn pásítọ̀ fi òtítọ́ sọ̀rọ̀ mọ́. wọ́n kóra wọn ní ìjà nítorí pé tí wọ́n bá sọ kó má sọ pé nǹkan tó sọ ò dáa. nǹkan tó jẹ́ kí kan PFN United Aládùúrà and so on and so forth. èsì jẹ́ ká ṣọ́ra nínú pòtápá ti wà tó bá dẹ́gbàá lè lóyún ẹ ẹ jẹ́ ká ṣọ́ra ká mọ̀ kọ́ta máa ṣe o ní sọ̀rọ̀ òdì sí ìyàwó ẹ mo lọ sílé kan ọmọ yẹn nígbà tó máa wá kí mi ó ní ó ní primate ó ní you are stupid mo ní kí ló ṣẹlẹ̀ ó ní my mommy will tell my daddy that my daddy is stupid hallelujah so ti rí sìn nítorí pé à bàbá àti ìyá wọn kúra wọn ní ìjánu ọ̀rọ̀ kúra ní ìjánu ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó bá ti ń sọ máa kúra ní ìjánu ọ̀rọ̀ gbogbo ọ̀kan tó bá ti ń sọ kúra ní ìjánu tó bá ní owó kúra ní ìjánu ṣe jẹ́jẹ́ gbogbo nǹkan tó bá ti ń ṣe ilé ayé yìí ó ṣiṣẹ́ fún Ọlọ́run ni máa ṣọ́ra má sọ̀rọ̀ ẹ̀ di ọlọ́run má ṣe jẹ́jẹ́ fi ara balẹ̀.

ìjòyè ni ẹ ni òṣèlú ni ẹ ni tíṣà ni ẹ ni máa ṣọ́ra o ayé ń wù ẹ́ ó lè dá kọ́ wípé ọmọ mi àmà òpé àwọn ìdẹ̀fẹ́ máa wà bí àǹtí yìí ìwà wo ló fi lélẹ̀ tó lè fi tó fẹ́ fi wà tó fẹ́ jẹ́ kán kọ́ ní ara ẹ̀ àwọn onígbàgbọ́ àkínfi àpẹẹrẹ líle lélẹ̀ mọ́ àkínṣọ́ra we are not careful. òun sì máa ń bọ́ aláṣọ àdúrà aláṣọ àdúrà bó ṣe ń sọ ẹ̀kọ́ náà ṣe rí o. aláṣọ àdúrà dáa àbí kí náà ṣe ń bí tí wọn kì í ṣe ní chọ́ọ̀chì mi. ṣùgbọ́n torí pé òye òye wa òun jẹ́ kí pásítọ̀ máa sọ̀rọ̀ against ìjọ pé ìjọ ilé máa gbé ẹ̀wọ̀ ìjọ kọ́kọ́ lè gbẹ́nikẹ́ni wọ̀ ọ̀run ọlọ́run nìkan ló mọ ẹni tí ó máa wọ ọ̀run. ìwà tó lò ó lè má jẹun lọ́lọ́run fẹ́. ẹ jẹ́ ká máa ṣọ́ra. ẹ jẹ́ ká máa ṣọ́ra. I Ayodele believe there is no such thing as a birthday celebration. Instead, it is a time of sober reflection, a time to give thanks to God for sparing one's life and also to give back to the society what the Lord has given to you. Hence his decision to give to certain schools and parastatals to encourage the teachers who help building and nurturing children to become great leaders tomorrow and also to the police force for putting their lives on the line for the protection of the citizenry, the Vehicle Inspection Office for making the road a better one for us, the Federal Road Safety Corps to mention a few of the places he visited. Sorry, I know there are Muslims among you. Salud and Salud and So I want to tell you that uh, we love you all. We are here to support your inter-house sport. We thank your teachers for what they are doing for you, and we appreciate every one of you. I want to beg you for one thing. whatever they are teaching you, please listen with the rapt attention. Show them love that teachers will love you. Our president said that he doesn't have sandal and socks when he was in school, when he was at your age. But thank God at your old age you have sandal and, and socks, isn't it? Yes. So that means that your future is prosperous. So I want to beg you, listen to your teachers, whether they are teaching you, teaching, attending, I feel great because for what we have done for our school now, we are going to public it out. Everybody will know that Henry's Church has come to Bele to come and help us for this entire sport we are going to do. Brothers Nursery Primary and College. We have presented this little gift to you. In my life, I've never seen someone like this. Since I've known him, there are so many changes in my life, in my family, in this school, because this school is almost to be closed down before I knew our daddy. And God has been using him. All the problems that we are facing in this school, since I entered Harry Henry Spiritual Church, all these things are finished. The man is very great. We are very, very appreciated. In fact, the man is a loving and caring father. We appreciated all he has already done. May God bless him more and more in Jesus' name. To see somebody like this man, Eric, now thinking the plate down bringing these children up no it's, it's wonderful indeed i so much love him because i used to listen to his program and i love him so much because he's doing really the work of god our highest better. We pray for God's blessing and prosperity in your life. You are welcome. You are welcome to Central Church Junior High School. You are welcome, friend Elijah. Hope your journey down here was smooth. We thank God for using you to make lives better. on behalf of my students, the teachers, everybody, we say thank you, sir. May the Lord continue to enrich your pockets. Your ministry will continue to grow. 14th February 2015 was a day of joy, glory and appreciation to the members and non-members of the Evangelical Spiritual Church as more gifts to empower people and to encourage younger children to do the right things were given out. And of course, we had a guest preacher, Dr. Femi Adeshino of the Nigerian Guild of Editors, and he also speaks on the ministry of mercy. The primate has spoken the word of God. And after he has spoken. I should now then begin to preach another long message. So it is not going to be long. When he invited me to come.

I always write about pre prophecies of the previous year that did not come to pass. Mo wá kọ nípa àwọn àsọtẹ́lẹ̀ ọdún tí ó kọjá tí kò wá sí ìmúṣẹ. What is my motive for doing that? Kí ni ìdí tí mo fi ṣe eléyìí? It is not that I want to run men of God down. Kò ṣe wípé mo fẹ́ já àwọn ìmọ̀ ọlọ́run tó lẹ̀. it is only that when whenever men of God make a pronouncement. ìdí nígbà nígbà tí àwọn ìmọ̀ ọlọ́run bá sọ nǹkan kan. it becomes a public item already. á jẹ́ gbogbo tí àwọn èèyàn ń rí nípa rẹ̀ tí wọ́n gbọ́ nípa rẹ̀. and we journalists we are called the watchdogs of the society. àwọn tí a lè jẹ orí ìwé ìròyìn ajé ìmọ̀ àwọn èèyàn wò. therefore if a prophet says something will happen. ní ìdí ìgbà tí mo lọ́ọ́ bá sọ pé nǹkan máa ṣẹlẹ̀. and it doesn't happen. tí nǹkan yóò wá wá sí For them to be able to ask questions. Why didn't this happen? Does it then mean that I do not believe in prophecies? No, not at all. Please join me to open to the book of Ephesians. The book of Ephesians, chapter four, verse eleven. Four eleven. Yes. Thank you. Now the Bible there is talking about gifts in the body of Christ. And he says he gave some apostles. Ó what is what is the second gift there? Prophets. Prophets.

láti mú àwọn ọmọ Israẹli jáde. And he says further that the same God used the prophet to preserve them. Ó sọ síwájú pé Ọlọ́run ń lo wòlíì láti dá wọn sí. Therefore, the prophetic ministry is real. Fún ìdí èyí, a ní àpéjọpọ̀ tó bá sọ nípa àsọtẹ́lẹ̀ ó jẹ́ ohun tí ó Anybody that tells you the prophetic ministry is not true, tell him that is not what the Bible says. The prophetic ministry is real and it is true. It is worthy of note that one who has no compassion in his heart cannot give. Hence, the ministry of mercy promotes giving. Are you in his vineyard? have you been blessed one way or the other by the Lord? Endeavor to pray for the gift of compassion and giving. More of those clips will be coming your way on our next episode. And so we will meet again on We Half Hour. Bid peace unto you.